إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهادي هادي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد adáwọ̀pẹ́ fún ọlọ́mọba allah àtọrọ àsàlátù fún anábọ̀wà muhammad sallallahu alayhi wa sallam a máa tàṣíwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ láti inú ọ̀gbẹ̀tul ahkan èyí tí al'imam abdulghani al-maqdisi rahimahullahu ta'ala takójọ nínú ọ̀rọ̀ anábọ̀wà muhammad sallallahu alayhi wa sallam nípa alamari ẹ̀sìn èyí tí a ń gbéyàwó òun náà ni ọ̀rọ̀ lórí kátàkárà àti àwọn nǹkan tí وعنه رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أو قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول láti ọ̀dọ̀ abu oríra kọ́lọ̀ ọba kọba ayọ́n sí ó sọ wípé gbogbo tí òjúṣẹ́ ọlọ́mọba muhammad sallallahu alaihi wasallam sọ wípé man adaraka malahu bi aini inda rajulin aw insanin qad aflasa fa huwa ahaqqu bihi min ghayrihi ó ní òjúṣẹ́ ọlọ́mọba ní gbogbo ẹni tí ó bá rí dúkìá rẹ̀ lọ́dọ̀ arákùnrin kan àbíyàn kan tó ṣe igbó ti kó sínú tí a ń pè ní iflas fọwọ́ àhákùbí ìmì gáyírí ó ní ẹ̀tọ́ sí dúkìá rẹ̀ yẹn ju ẹlòmíì lọ àkọ́kọ́ gbólóhùn aflasa àbí iflas kí ni ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ rẹ̀ òun náà ni kéèyàn go bankrupt èèyàn ti ní dúkìá tẹ́lẹ̀ ṣùgbọ́n látara àmúwọ ọlọ́mọba subhanahu wa ta'ala àbí látara àfọwọ́fà kẹ́niyàn dẹni tí ò ní má eléyìí ni wọ́n ń pè ní aliflas iflas látara gbólóhùn fils òun náà ni owó ẹyọ sọtaba ní èèyàn afúlásà ní èdè lárúbáwá ìtumọ̀ ẹ̀ ni pé owó rẹ̀ ti di owó ẹyọ kò ń ṣe owó tó wúlò mọ́ lẹ́yìn ìgbà tí ó ti di ẹni tí ó ń kọ̀ntró gold tó ń kọ̀ntró silver ó dẹni tó ṣe wípé owó ẹyọ ló ń kọ̀ntró so lárúbáwá wọn ni afúlásà rájò ọkùnrin náà ti dẹni tó ṣe pé owó ẹyọ ló ń kọ́ńtró sí that is kò lówó mọ́ lẹ́yìn ìgbà tí ó ti lówó tẹ́lẹ̀ so lẹ́yìn tá a bá tu sí òyìnbó àníyànní náà ó go bankrupt gbólóhùn yìí anábíwá muhammad sallallahu alayhi wa sallam ó lò nínú hadith yìí wípé man adraka ma lahu bi ainihi ẹni tó bá fi lè rí dúkìá rẹ̀ torí lọ́dọ̀ ẹ̀ndọ̀rọ́ṣùlìn ọ̀yìnsánìn qad aflasa lọ́dọ̀ èèyàn kan tó ti kó sínú iflas tó ti go bankrupt fàwọ́ àhàkùnmíhì min ghayri ó lẹ́tọ̀ sí dúkìá rẹ̀ yẹn ju ẹlòmíì lọ bóyá ó ta fún ni ẹnìyẹn ó wá di kó go bankrupt òun wá rí dúkìá tó ń tà fún gangan òun rí lọ́dọ̀ rẹ̀ ní àwùjọ islam nínú òfin islam ọ̀nà tí àwọn adájọ́ àbí tí olórí òlú tí ó wò ó òun ni tí anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam tí ó sọ yìí ẹnìyẹn ní ẹ̀tọ́ sí dúkìá rẹ̀ torí lọ́dọ̀ ẹni tó ra lọ́wọ́ rẹ̀ ju any other lọ. tí àwọn májẹ̀mú tí a fẹ́ dárúkọ yìí tó bá pé ṣùgbọ́n tí ò bá pé yóò jẹ́ pé òun náà yóò máa bẹ lára àwọn èèyàn tí ó bá àwọn ẹlòmíì tí ẹni yẹn jẹ lówó tí ó bá wọn pín dúkìá yẹn nígbà tí wọ́n bá liquidate ẹ̀ tó bá di pé wọ́n ta láti lè fi offset gbèsè tí ẹni yẹn jẹ ṣùgbọ́n ṣíwájú ká tó wọnú ilé anábíwá muhammad sallallahu alaihi wasallam olùgbólóhùn muflis náà ń bomi ó ní hadithi tí asábà mọ́ ń kà fúnra wa ìjọkùn òjíṣẹ́ ọlọ́wọ́ bá muhammad sallallahu alaihi wasallam ó ń bẹ wájú àwọn sahaba radwanu la'alihim ó ní atadruna mel muflis ǹjẹ́ ẹbẹni tá a muflis àwọn sàábé lárúbáwá ni wọ́n àbíkálí lárúbáwá ni ọ̀pọ̀lọpọ̀ wọn bẹ́ẹ̀ ni almost gbogbo wọn náà na gbọ́ lárúbáwá àwọn tí wọ́n ń ṣe lárúbáwá nípìnlẹ̀ náà ti gbọ́ lárúbáwá àwọn sọ fánàbíwá muhammad sallallahu alayhi wa sallam ipe almuflis minna man dinara lahu dirham ẹni tá a lè pè ní muflis lè tó ṣe pé ńgbà tá a bá wo dúkìá rẹ̀ olówó góòdù bẹ́ẹ̀ ni kò ní owó fàdákà abẹ́ni tó ṣe wípé la dirham lahu la kò lówó fàdákà bẹ́ẹ̀ ni kò ní dúkìá kan téèyàn lè sọ wípé èèyàn agbára lé òjíṣẹ́ ọlọ́wọ́n bá muhammad sallallahu alaihi wa sallam ó fẹ́ fi ọ̀rọ̀ kan rinlẹ̀ fún wọn nípa wípé sẹ́ni tẹ́ ẹ mọ̀ ní mufilisu nìyẹn nínú ní ayé ẹni tẹ́ ẹ mọ̀ ní ẹni tí ó wà bankrupt òun lẹni tó ṣe pé kò lówó góòlù kò lówó sílvà torí pé eléyìí nìkan tí wọ́n ń ná ní àsìkò gbà anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam wa ní almuflis ní tí mo fẹ́ sọ fún yín lónìí pé ẹni tá a ló wà bankrupt gan tá a ló wà bankrupt òun lẹni tó ṣe wípé ìyá àti yọmọ alqiyamati bisalatin wa siyamin tó bá di jọ́ngbẹ̀ndẹ̀ alkiyama yóò dé lẹ́ni tó ti kírun bẹ́ẹ̀ ló gbáwẹ̀ bẹ́ẹ̀ ló yọ zaka ṣùgbọ́n wakọ̀ ṣátàmà áza ó ti bú èèyàn kan tí ó yẹ kó bú wakọ̀ zafa áza bákan náà ó àkíyèsí pé èèyàn kan ṣe zìnà kò dẹ̀ lẹ́rìí fún wa akala mala áza òun àti èèyàn kan bí a bísínẹ́sì dà wọ́n pọ̀ ó gbẹ́sẹ̀ lé owó rẹ̀ àbí èèyàn kan tiẹ̀ tọ́jú owó àbí tọ́jú dúkìá kan sí lọ́wọ́ ó jẹ́ mọ́lẹ̀ wàsáfàkàdàmà áza ó ti pẹ́ èèyàn onírú èèyàn báyìí òun lẹni tá a pè ní muflis lọ́nà wo anabiwa muhammad sallallahu alayhi wa sallam onírú èèyàn bẹ́ẹ̀ fayuta hadha min hasanati wa hadha min hasanati ẹni tí ó jowó rẹ̀ mọ́lẹ̀ yóò gbẹ̀san kò rẹ̀ sí nǹkan tẹ́ni yíyẹ ní àrọ̀ tó bá dijọ́ yẹn ju ṣe dáadáa tó bá ṣe lọ ẹni tí ó pa yóò gbẹ̀san kò sí tí ó gbẹ̀san ju wípé kí ni iṣẹ́ dáadáa tó bá ṣe wọ́n mú nú rẹ̀ wọ́n fi fún ẹni yẹn bákan náà ẹni tó ṣe wípé ó bú yóò gbẹ̀san ẹni tí ó accuse pé ó ṣe zìnà yóò gbẹ̀san iṣẹ́ dáadáa tó ṣe náà ni wọ́n fún iṣẹ́ dáadáa mélòó ló ṣe tí gbogbo àwọn eléyìí fún máa gbà iṣẹ́ dáadáa rẹ̀ oríṣi ọlọ́wọ́ muhammad sallallahu alayhi wa sallam ó ní hatta ìdá faniyat asanatu bí wọ́n ṣe máa fún wọn nìyẹn ti ṣe dáadáa tó ṣe tí ó di nǹkan tí ó tán ó ní fainfaniyat hasanatu ti ṣe dáadáa tó ṣe tí ó bá tán ó xìlá wọn ó mú min sayi atihim níbi iṣẹ́ aburú tí àwọn èèyàn ṣe sọ̀nàtúrì àtàlẹ́ yìí wọ́n máa dàlé lórí torí pé ó ṣe jàǹbá fún eléyìí eléyìí ò rí dáadáa tí ó gbà lọ́wọ́ rẹ̀ mọ́ lára iṣẹ́ bú tíyẹn ṣe wọn ò mú nú ẹ̀ wọn ò gbé e fún òun náà fún mọ́tòrí àfin náà yóò padà wá di wípé ọ̀rọ̀ rẹ̀ ó kan bùkú sí ipe yóò wọ̀ náà kọ́lọ́ ọba kó ṣọwá bí eléyìí oníṣẹ́ ọlọ́wọ́ bá ní tẹ́ ẹ bá ń wọ ẹni tó wà bankrupt ẹni tó wà bankrupt gangan lélẹ́yìí kò sọ wípé ẹni tí ò lówó tí ò ní dúkìá mọ́ ipe kò wà bankrupt ṣùgbọ́n ẹ̀ tá a bá ní ká mọ owó níta yé ni ṣùgbọ́n tá a bá ní káwo ẹni tá a sọ wípé wà bankrupt gangan ò lẹni tó ṣe pé kò rí nǹkan gidi ti síjọ́ ń gbéńdé alkiyama rẹ̀ ò lẹni tó ṣe pé tó ti síjọ́ ń gbéńdé alkiyama tó lè gbẹ́mi lé látara àwọn ìwà pálapàla tó ṣe kó jowó olówó mọ́lẹ̀ kó jẹ dúkìá ẹlẹ́ni mọ́lẹ̀ bákan náà kó pààyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kó accuse àwọn èèyàn láì ní ẹ̀rí fún eléyìí ó mú lùsì gbogbo àwọn iṣẹ́ ládàá tó ṣe anabiwa muhammad sallallahu alaihi wasallam ni ẹni tó wà bankrupt gangan lélẹ̀ so gbólóhùn iflas anabi lò ó ní lílo mi gẹ́gẹ́ bí gbàtọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn sahaba radwanullahi alaihim ipe tanu ń pè ní almiskin tala á pè ní almiskin gbólóhùn lárúbáwá lélẹ́yìn náà gbàtàwọn sàábí ó fèsì lórí ẹ̀ anabi sallallahu alaihi wa sallam sọ fún wọn ipe ń hùn ẹni tá a pè ní miskin kan lẹni tí ò ní tí ó jẹ tàbá ní kí á wò dáadáa ó ní lẹ́sàn miskin lẹ́ni ìtàró dúró lukumatu wàlúkumatan wàtàmúratu wàtàmúratan miskin kan lẹni tó ṣe wípé bí hada tawaf ẹni tó ń lọ káàkiri tó wá ń ba ipe kẹ fún un débùtẹ́ bá ti fún un ní òkèlè kan òkèlè méjì ẹ̀fún ní dàbídùn ẹyọ kan dàbídùn méjì yóò kúrò wájú yìí èyí ò ń ṣe miskin oníṣùgbọ́n almiskin alẹ́dì ìlàyẹ̀ ṣìlò rínà yukni wà láàyè tàfàtọ́nù láwùfẹ́ ti sọ́dà kààlẹ̀ yìí miskin gẹ́gẹ́lẹ́ tó ṣe wípé àwọn èèyàn ò mọ́ bẹ́ẹ̀ ni kò ní tótó ó jẹ́ni tó mú rẹ̀ wálẹ̀ ó dẹ̀ kó rẹ̀ níjà ń débi pé àti lọ tọrọ lọ́dọ̀ àwọn èèyàn ó mọ́ ní lára ṣùgbọ́n bá nǹkan yìí bẹ́ẹ̀ nìkan báwọn náà yìí anẹ́sọ̀ lásán tábà sọ igbe miskin talika ilé ìgẹ̀gẹ̀ ní talika kò ń ṣe ni tó wọ́n ń bá àwọn èèyàn káàkiri ẹjọ́ fún lélẹ̀ yẹ fún lélẹ̀ náà tó bó jẹ́ pé nínú èdè lárúbáwá ẹni tó ṣe igbe kò ní tó wá bá àwọn èèyàn miskin náà ni ṣùgbọ́n ànábì wa muhammad sallásá ó tún fẹ́ fẹ́ lójú fún wọn kọjá tí wọ́n mọ̀ bẹ́ẹ̀ náà ni gbólóhùn muflis ẹni tí ò lówó tó tówó òun ni wọ́n pè ní muflis ní èdè lárúbáwá ṣùgbọ́n òjíṣẹ́ ọlọ́wọ́ bá jẹ́ kó yé wọn nínú ọ̀rọ̀ ẹ̀mí wípé ta bá fẹ́ sọ yí pé èèyàn jẹ́ muflis ò lẹ́ni tó ṣe pé ó ṣiṣẹ́ àṣedànù ó ṣiṣẹ́ àṣedànù láyé ń bí ìgbà tó di gbọ́ngbẹ̀ndẹ̀ alikiyama gbogbo iṣẹ́ tó rò pé òun ṣe irun tó kí àwẹ̀ tó gbà zaka tó yọ gbogbo òde òfo látara kó ti ṣe àwọn aṣemáṣe kan tí ó jẹ kó lùzì ládàá àwọn kan wọ̀nyí ṣùgbọ́n ìta fẹ́ sọ gangan òun nìyí ti jẹ́ ìtàwọn larabawa mọ̀ sí muflis òun náà ni kéèyàn wà bankrupt ó ti ní owó tẹ́lẹ̀ ṣùgbọ́n ó jẹ àwọn èèyàn kan lówó ó rajà lọ́wọ́ lágbájá ó yáwó lọ́wọ́ lágbájá ó wá dẹni tó ṣe pé kò lè san owó yìí mọ́ eléyìí ni tí wọ́n ń pè ní bankruptcy a máa ṣẹlẹ̀ sí individual a dẹ̀ máa ṣẹlẹ̀ sí companies àmọ́ yẹ àwọn companies ni wọ́n ti fold up látara wípé kí ni wọ́n ti go bankrupt tí gbogbo nǹkan báyìí bá ṣẹlẹ̀ ó lè jẹ́ pé individual tó ṣẹlẹ̀ sí wọ́n ní láti liquidate asset yẹ àwọn nǹkan tó ní wọ́n ta láti lè fi san gbèsè tó jẹ tó bá dẹ̀ ṣe pé company náà ló ní àbí company ni ó ṣẹlẹ̀ sí wọ́n ní láti declare bankrupt wọ́n sọ fún àwọn èèyàn company báyìí báyìí báyìí ti wà bankrupt yìí ẹ má ba ṣòwò pọ̀ ẹ má ba da bísínẹ́sì papọ̀ otherwise ní owó yín yóò ṣòfò ni ìjọba máa kéde eléyìí ní àwọn àwùjọ wọ́n lè publishers nínú àwọn papers ńgbà míì so that àwọn èèyàn wà kí á fún pé ẹni wà bankrupt o oúnjẹ àwọn èèyàn lówó tí ó dẹ̀ lè rí tí ò rí san in tó dẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ àwọn nǹkan àyẹ̀wò káwọn gbèsè rẹ̀ torí náà ẹnu wọn bá díẹ̀ tó ń bẹ nínú àwọn dúkìá tó ní wọ́n fẹ́ ta so eléyìí ni wọ́n á pè ní liquidation ipe wọ́n fẹ́ ta àwọn assets irú èèyàn bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí n ta mọ́ sọ fúnra wa islam ẹ̀sìn tó pé ni àwọn nǹkan wọ̀nyí anábíwá muhammad sallallahu alaihi wa sallam ti àdírẹ́sì ẹ̀ ní nǹkan tí yóò di ní one thousand four hundred years sẹ́yìn so a ní ìdí àwọn òfin táwọn mi ò gbé kalẹ̀ tába jẹ́ mùsùlùmí tó mọ ẹ̀sìn wa dáadáa gbogbo bá a ṣe lo gbèsè ayé wa ló ti ń bẹ lákọọ́lẹ̀ sojúṣọ́ náà bá muhammad sallallahu alaihi wa sallam ó ní man adraka malahu ẹni tó bá rí dúkìá rẹ̀ bí àìníhì gangan inda rajulin aw insanin qad aflasa lọ́dọ̀ èèyàn kan tó ti wà bankrupt ṣùgbọ́n ó rí pé ntóhun rí ntóhun ta fún gangan lélẹ́yìí tí ìjọba àbí adájọ́ àbí olórí tí wọ́n bá dájọ́ lórí àwọn property rẹ̀ tó ní tó bá ipá fẹ́ liquidate ẹ̀ ẹni tí òun rí dúkìá tó ń ta fún gangan tó ṣe wípé dúkìá yẹn ní lílò tí ìbá délẹ́vù wípé kò lè gbà padà mọ́ anagba muhammad sallallahu alaihi wa sallam ó ní fọwọ́ àhàkùbí ó ní ráìtì sí ju any other person lọ ní àwọn àwùjọ mi tí wọ́n ṣe òní pé kò sí tó kàn wọ́n pẹ̀lú pé ṣé wọ́n lóye ó ta mọ́tò yìí fún un ṣé wọ́n ló ta jẹnẹrétọ̀ yìí fún ṣé wọ́n ló ta ilé yìí fún kò sí tó kàn wọ́n pẹ̀lú ẹ gbogbo nǹkan tó ní nígbà yẹn gbogbo àwọn èèyàn tó jẹ lówó ni wọn ó pín fún Islam ní rárá tó bá ṣe wí pé nǹkan tí ó tà fún àwọn nǹkan yẹn nílò tí ìbá délẹ́vù kó ti change gan àbí àtúnṣe ò tí ìbá délẹ́vù wípé ó ti kúrò ní tó tà fún torí pé gbà mí yẹn lè ta nǹkan fún yàn ẹni tẹ́ ta nǹkan fún yóò ti ṣe àwọn àtúnṣe sí àwọn nǹkan tẹ́ ta fún kọjá lẹ́bù bí tẹ́yìn ta fún tó bá ṣe pé bẹ́ẹ̀ ṣe ta fún náà ni kíní ẹ ṣì wà àdínkù tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àdínkù díẹ̀ ni nínú òfin Islam ẹni tó ta fún onírẹ́tì àti rọra mú nǹkan ẹ̀ that olórí àbí ẹni tó jẹ́ adájọ́ wó fún pé ìwọ gbà ìwọ ló tẹ́lẹ̀ e fún evidence pé ìwọ ló ta fún dà báyìí báyìí báyìí ok ìwọ kúrò nu wọn so àwọn èèyàn yòókù tó jẹ́ ń gbèsè àwọn ni ó máa bá ń tó bá kú lẹ̀ bẹ́ẹ̀ sì ṣe pinnu mùsùlùmí dẹ̀ gbọ́dọ̀ gbà á bẹ́ẹ̀ so ṣé nǹkan tí ó jẹ́ títí ẹ tó ta fún leléyìí evidence pé ìwọ ló ta fún òun dà so nǹkan yìí àdínkù ò tí ì ba àbí àtúnṣe ò tí ì ba lọ títí ní ó yọ fún un ilé ìlànà ìbọn Muhammad sallallahu alaihi wasallam sọ pé fọwọ́ hakubihi ó ní ráìtì sí ju àwọn other creditors lọ àwọn other people tí ó jẹ lówó ó wà mọ́ entitled sí ju wọn lọ ṣùgbọ́n ká ní àdínkù ti bá gan àbí àtúnṣe ti bá nǹkan yẹn gan nínú situation bẹ́ẹ̀ fọwọ́ uswatul ghurama òun àti àwọn other creditors ni wọ́n ó jọ pín nígbà tí wọ́n bá ta nǹkan yẹn so kò lè lé kílèmù sí wípé òun ló ń ta fún mọ́ torí pé àdínkù ti bá gan bákan náà àtúnṣe ti bá gan nínú situation bẹ́ẹ̀ yóò join our other creditors láti lè fi gba ètò jẹ́ ẹ̀tọ́ tiẹ̀ dédé ń tán bá pín kan ń bẹ́ nígbà tán bá ń pín òun ni ó jẹ́ titi ẹ̀ ìkejì ọ̀hún ni wípé ìgbà míì ó ṣeéṣe kẹ́niyẹ ti san owó díẹ̀ fún tó bá ti san owó díẹ̀ fún anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam ó sọ bẹ́ẹ̀ náà yìí pé fọwọ́ uswatul burama òun àti àwọn other creditors náà ni ó máa ní wọ́n jọ pin èèyàn ta mọ́tò fún yàn ẹni ó ti wá fún ní part payment bí ó ti fún áàfù níbẹ̀ ẹni ò padà wá rí agbára àti san owó yẹn mọ́ kò lágbára àti san mọ́ so wọ́n wo àwọn other creditors tó jẹ lówó náà dé kí ni ó ṣẹlẹ̀ ṣé yóò sọ pé òun ló ń ta mọ́tò yẹn fún kó ń gbé ni rárá nírú situation bẹ́ẹ̀ anabuwa muhammad sallallahu alaihi wa sallam ní fọwọ́ uswatu murama kò lè gbé mọ́tò yẹn bẹ́ẹ̀ ni kò lè gbé ilé yẹn kò lè gbé jẹnẹrétọ̀ yẹn ó gbọ́dọ̀ gba tí ọlọ́run ọba dálẹ́jọ́ òun ni pé òun àti àwọn other creditors làwọn ó jọ pin nǹkan yẹn ní dèdè tó bá kan òun bẹ́ẹ̀ ní dèdè tí ó bá jẹ́ percentage tí ó jẹ òun lòun ló mú bẹ́ẹ̀ òun ni kò wọlé sọ pé òun fẹ́ dáhùn gbogbo ẹ̀ torí pé wọ́n ó ti gba part payment tẹ́lẹ̀ so eléyìí jẹ́ ẹlẹ́ẹ̀kejì tó bá ti gba part payment yóò máa bẹ lára àwọn gùràmà lára àwọn other creditors àbí àwọn tí ẹnìyẹn jẹ ní owó sẹ́lẹ̀ yìí lára nǹkan tí anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam tí ó ṣe lálàyé ni náà tí ẹnìyẹn bá kú ńkọ́ tí ò tí ì sanwó tán eléyìí ní tó tẹ̀wọ̀n òun náà ni wípé ẹni tó kú tó jẹ wá ní owó wa àrí lọ́dọ̀ rẹ̀ eléyìí ò sí nínú issue òun àti àwọn other people tí wọ́n jẹ lówó ni wọ́n jọ wọn pé eléyìí náà gẹ́gẹ́ bó ṣe nílẹ̀ látọ̀dọ̀ anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam so à ń sọ̀rọ̀ ẹni tó jẹ wá lówó tó go bankrupt tó dẹ̀ ṣì ń bẹ láyé òun la sọ yí pé tá a bá rí dúkìá tá a ta fún gangan tí àyípadà ò tí ì bá lọ títí ìpè a ní right láti gba dúkìá títí wa ṣùgbọ́n tí àyípadà bá ti bá tí àyípadà yẹn dẹ̀ já àyípadà tó pọ̀ irú situation bẹ́ẹ̀ àwa àti àwọn other people tó jẹ lówó lájọ ní right sí nǹkan yẹn a ní sọ pé torí pàwọn aláta fún káwa mú tá a bá ṣe irú ẹ̀ àṣe nǹkan tí ó wrong nínú òfin ìyẹn tó bá ṣe pé ẹni yẹn go bankrupt tí ọ̀rọ̀ ẹ̀ ti clear kó jẹ àwọn èèyàn lówó tí ó dẹ̀ ní agbára àti sánmọ́ so táwọn amúnú property rẹ̀ tó ní táwọn fẹ́ gbé e ta so a lè mú ká sọ yí pé àwa nìkan ni àdáni torí pé nǹkan tí àwa tà fún ni so ẹ̀kejì gẹ́gẹ́ bí tí a ti síwájú tá a bá ti gba part payment ń bẹ́ àwa nìkan ò lè dààmú kíní yẹn náà torí wípé kíní àti gba part payment ń bẹ́ eléyìí ni tí a Muhammad sallallahu alayhi wa sallam tí ó dálẹ́jọ́ ìkẹta òun ni wípé tó wá ṣe pé nìyẹn jáde láyé ó wá jẹ àwọn èèyàn lówó a lè sọ wípé àwa la tẹ́lẹ̀ e fún afẹ́mú tí a ta fún torí pé n tó filẹ̀ nígbà tó ti jáde láyé kò ń ṣe tiẹ̀ mọ́ ó ti di ti àwọn ọmọ tí ó jogun rẹ̀ fine gbèsè tí ó jẹ wá gbèsè ló jẹ wá olùjẹ́ pé àwọn ọmọ tí ó jogun rẹ̀ ntí ọlọ́wọ́ bàbá àlékí ọlá tó sọ òun náà ni wípé ìtàgbọ̀dọ̀ kọ́kọ́ mójútó nínú nǹkan tí bàbá wọn nínú kẹta tí wọ́n ṣe fún bàbá wọn òun náà ni min ba'di wasiyatin yusa biha aw dayn tí bàbá bá jẹ gbèsè kalẹ̀ wọ́n gbọ́dọ̀ mójútó gbèsè káwọn tó mọ sọ̀rọ̀ páwọn fẹ́ pín ogún eléyìí ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ ni wọ́n gbọ́yé látara pé wọ́n nífẹ̀ẹ́ dúkìá ju àwọn òbí wọn lọ ọmọ tó bá nífẹ̀ẹ́ òbí rẹ̀ ń tóótọ́ the first thing tí ó kọ́kọ́ wò ni pé àwọn ta òbí òun jẹ gbèsè kó yanjú rẹ̀ kò ń ṣe wípé báwọn ṣe fẹ́ pín ogun bàbá àwọn òun kọ́ ni the first thing torí pé ọlọ́wọ́ bá ní bá ní wọ̀sìn ìyẹ́ ti ní ó sọ bí àwùdẹ́ ìní ta ni bàbá wọn jẹ lówó ta ló kú wọn jẹ lówó ntí ọmọ tó ní làákàyè tó dẹ̀ nífẹ̀ẹ́ òbí rẹ̀ àbí tó nífẹ̀ẹ́ èèyàn rẹ̀ torí pé ó lè má jóbi gbà míì ẹlòmíì tí ẹ̀gbọ́n wọn bá jáde láyé àbábúrò wọn jáde láyé báwọn ó ṣe rí nǹkan gbà ní tó sáré mọ́dù lórí pé wọ́n ó threaten ẹlòmíì ga wípé à gbèsè tó kú bá ń jẹ́ à ń béèrè mọ́ à ń béèrè mọ́ nítorí pé kí ni wọn àfẹ́kẹ́ nìyẹn gba ráìtì títí ẹ̀ ṣùgbọ́n àwọn fẹ́ gba ìtawọn mọ́ táwọn pè ń ráìtì títí wọn eléyìí nǹkan tí ò dá ni gbèsè jíjẹ́ nǹkan tó léwu púpọ̀ ni anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam kì í fẹ́ kí ìwùsẹ́ni tó bá jẹ gbèsè lára tẹ́nìyẹn bá kú yóò ní káwọn sàábé kírun sí lára gbìn ọ̀ǹtì ìgbà tó ṣe pé ànábọ̀ muhammad sallallahu alaihi wasallam tọ́lọ̀ ń bùkún èpè tó bá rẹ́ lómi tó jẹ gbèsè nínú àwọn àlùmọ̀ yóò san látàpọ̀ rẹ̀ láti lè fi gbé kìíní yẹn kúrò lọ́rùn tó bá rí wípé ẹni yẹn ò ní àwọn tán lè san yóò san torí pé gbèsè nǹkan tó léwu púpọ̀ ni ló jẹ́ pé ànábọ̀ muhammad sallallahu alaihi wasallam lára nǹkan tí máa ń wá ìṣọ́ ọlọ́wọ́n bá lé lórí jù òun náà ní gbèsè ani àwùjọ bìkà minal ma'athami wal rí ọlọ́wọ́ bá mo sá díẹ̀ bí iṣẹ́ ẹ̀ṣẹ̀ àti gbèsè jíjẹ àwọn sábẹ́ bẹ́ẹ̀ lọ́njọ́ kan yìí pé ya Rasulullah má àkàrà mà tàtà àwọ̀dì nà lọ́gàrà ẹ máa ń wá ìṣọ́ bí gbèsè jíjẹ púpọ̀ ànàmísọ̀ ọlọ́sà bẹ́ẹ̀ ni innal abda idha ghari ẹrú tó bá fi lè jẹ gbèsè haddatha wa yóò máa bá wọn yẹn sọ̀rọ̀ yóò dẹ̀ máa parọ́ ó lè rí ẹni bínú sí wa náà ní aláàjì ẹ kọ̀ǹtẹ́nà tí mo ẹ́spẹ́tì ẹ kò ní òbọ́ sí oní jẹ́ kí n sanwó yẹn ẹ kìíní kan ló wá ṣe kìíní kan ní kìíní kan irọ́ gbogbo tó ń pa yóò ṣàwọ́ náà tí è yọ tí ọ̀nà àbáyọ níwájú ẹni tó jẹ gbèsè tó jẹ ní gbèsè so ló jẹ́ pé Islam ó ṣe gbogbo nǹkan létò tó bá yáwó lọ́wọ́ èèyàn gẹ́gẹ́ bí n ta kà fúnra sẹ́yìn ó ní mọ́tò rẹ̀ ní ìzòlù ẹni tó jẹ́yàn ń gbèsè kó máa lọ́ nǹkan yẹn lára àbùsí ni láyùlùwájì zulmù ẹni tó ní agbára àti san gbèsè tó jẹ bóyá yáwó lọ́wọ́ èèyàn ni àbí ó ra nǹkan lọ́wọ́ èèyàn kó máa dìlé rẹ̀ òjíṣẹ́ ọlọ́run bá ní àbòsí ni yòhílù ìrúdọ́wọ̀ àkú bàtà ẹni tó jẹ lọ́wọ́ yẹn ni ó lè máa pariwo ẹ̀ káàkiri bákan náà wà àkú bàtà tí wọ́n bá jẹ́ yíyà nínú ìlú dàtí olórí ìlú wọ́n arrest ẹ̀ lórí irú nǹkan bẹ́ẹ̀ ó wà justify ẹnu ṣẹ̀ríà torí pé òun náà ni alábòsí yẹn ṣùgbọ́n tí ò bá ní gẹ́gẹ́ bí tá a sọ fún wa sẹ́yìn kò ní ẹ̀sìn fẹ́ kó ṣe wí pé ká ṣe sùúrù pẹ̀lú ẹ̀ lọ́lọ́run bá sọ pé wà nǹkan àdó ọ̀sàrà tí fanadara tó ilá mẹ́sàrà tí yẹn bá jẹ́ gbèsè tí ò ní ẹ̀fun lásìkò díẹ̀ ṣùgbọ́n tó pé nǹkan tó yẹ lè ṣe sùúrù lé lórí mọ́ ni so ọ̀rọ̀ tá à ń discuss yìí ọ̀rọ̀ bankruptcy ó kọ́ mi gbẹ́ mi ilé ṣe sùúrù lórí ẹni tó jẹ mí lówó mọ́ bẹ́ẹ̀ ni wọ́n ti declare bankrupt ni pé kò ní kankan mọ́ lẹ́yìn àwọn property tó ní so property tó ní yẹn ó jẹ àwọn èèyàn púpọ̀ lówó ó jẹ léyìn lówó jẹ léyìn lówó jẹ léyìn lówó kí lẹ́sìn ní ká ṣe irú situation bẹ́ẹ̀ tó bá ṣe pé nǹkan tí wọ́n tà fún tó rà lọ́wọ́ rẹ wọ́n rí báyìí nǹkan ẹ̀dẹ̀ ṣe tuntun dàtí kò ń ṣe nǹkan tí ló ti dùn gan-an o ní ráìtì láàrin gbogbo àwọn èèyàn tó jẹ lówó láti gbé kìíní yẹn torí tó jẹ ọwọ́ nìyẹn ṣùgbọ́n tó bá ti lílo bá ti bá o àti gbé ẹ̀kejì o ní pé kò bá ṣì tuntun kiri lílo wọn ti bá ṣùgbọ́n ti sanwó díẹ̀ fún ẹ bẹ́ẹ̀ situation bẹ́ẹ̀ o ní ráìtì àti gbé ìwọ àti àwọn other creditors lẹ́jọ́ ní right sí nǹkan yẹn ṣùgbọ́n lè tá à ń sọ yìí kò ń ṣe nǹkan tí àwọn èèyàn kan máa ṣe bó ṣe wù wọ́n ó gbọ́dọ̀ jẹ́ pé tá a bá ní ẹni tí ó jẹ́ adájọ́ tó jẹ́ ti mùsùlùmí àbí kó ṣe pé adájọ́ ọ̀dún tí ó ń ṣe ìsìláàmù náà àwọn náà dá lẹ́jọ́ nínú situation bẹ́ẹ̀ a nǹkan tí yẹn lè ṣe ni torí pé tí yẹn bá ṣe ní àwùjọ tó ṣe pé àwọn èèyàn òfin òfin ìdájọ́ ó ṣe é ṣe kí ẹlòmíì kó mọ́gbà pẹ̀lú yẹn ṣe pé yóò bá yẹn pọ̀ gbogbo wàhálà nínú àwọn other creditors bẹ́ẹ̀ ni tí wọ́n ń ṣe yẹn nǹkan tí wọ́n lẹ́tọ̀ọ́ sí ni nínú òfin ọlọ́wọ́ ọba tó dá gbogbo wa ṣùgbọ́n tí nǹkan yóò bá lídì sí wàhálà èèyàn lè má ṣe ṣùgbọ́n tá a bá ní ká wo wípé òfin ẹ̀sìn bó ṣe yẹ kó rí nìyẹn so ló pé tá a bá jẹ́ mùsùlùmí tá a mọ̀ wípé bó ṣe yẹ kí nǹkan yẹn lọ́nú ẹ̀sìn ni àwa gbọ́dọ̀ jẹ́ni tí ó ṣe sùúrù pẹ̀lú àwọn èèyàn ká lo òfin ọlọ́wọ́n ọba lórí wa bí àwọn tá a bá tiẹ̀ ń bá yí táwọn ò bá lò ó bí ọ̀rọ̀ ogun pínpín ni ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ni lè zakari mislo azil onsayi ni tẹ́ ẹ bá jáde láyé tẹ́ ẹ fọmọ́lẹ̀ àwọn ọmọkùnrin yìí méjì tí àwọn ọmọbìnrin yìí ó bá mú làwọn gbọ́dọ̀ mú ilé ilẹ̀ tọ́ titi wọn òun bá pín fún wọn náà ẹni tó jẹ́ mùsùlùmí tó gbọ́dọ̀ fi tírénì àwọn ọmọ rẹ̀ yìí ẹni tó jẹ́ mùsùlùmí tóun bá jẹ́ obìnrin tó gbọ́dọ̀ kọ́lẹ́kọ́ nìyí kò gbọ́dọ̀ máa gbé àṣà orí òjòrí àbí ìdígi kó máa gbé wá ẹni tán gbé àṣà orí òjòrí fún àti ìdígi tán gbé fún tó ló ń jogún a oṣogun jẹ o yóò rojọ́ wájú ọlọ́run ọba tó bá rojọ́ gbé ilẹ̀ àkíyàmọ́ torí ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ ni wọ́n gbé fún kò ní right láti gbà kò ní right láti gbà ṣùgbọ́n tá a bá ń bẹ láàrin àwọn èèyàn tí wọ́n gbọ́rùn kan bẹ́ẹ̀ torí pé tẹ bá sọ fẹ́ lómi pé tọ́lọ́ wọn bá sọ nínú súrọ́tù nìsá wọ́n mọ́ ṣe ń pin ogún ní bó ṣe rí ni yóò níyà ẹ nàtọ́lọ́ wọn sọ ń kọ́ ah, àwọn olè gba yín o láwùjọ títí wa àwọn bàbá wa bá ṣe bá wọn tán ṣe lélẹ́ ìdígi làwọn kan wọn fi ń pin orí òjòrí làwọn kan fi ń pin yóò bá bẹ̀rẹ̀ gbogbo ẹjọ́ náà wọ́n ti nìyàn wá ju wọ́lẹ̀ fún wọn kókè ẹpin bó bá ṣe wù yín ìgbà táwọn apin àwọn apin kan wọ́n tó ló gbẹ́sìn yìí tó jóbìnrin ìgbà táwọn apin lórí òjò ni wọ́n padà wá fún wọn náà ní dèdè tán fún àwọn ọkùnrin ó gbọ́dọ̀ dánu tí ò ń ṣe tiẹ̀ padà fún wọn dèkà mọ̀ wípé eléyìí mi ní ráìtì sí èmi ò ní ráìtì sí eléyìí mo yọ̀ǹda dèdè tó jẹ́ tèmi bẹ́ẹ̀ mo mú yìí ṣùgbọ́n ká ní ìwọ jẹ́ ọkùnrin àwọn ní àwọn òpin lórí òjòrí ni àwọn obìnrin wọn wá fún wọn ní nǹkan tó ju tọwọ́ ti lọ náà ó túmọ̀ sí pé ẹ̀tọ́ tiẹ̀ tó jọ́kùnrin ó sì ń bẹ pẹ̀lú àwọn obìnrin yẹn náà nǹkan méjì ìsílẹ̀ àkóso pé kó lóògùn wọn ọkọ̀ sọ pé kí ni ọlọ́wọ́n bó tún ẹjọ́ yìí dá so ló jẹ́ pé ọ̀rọ̀ tá a bára wa sọ pánẹ́mùsọ̀ lọ́wọ́ sani àtẹ̀dúrú nàmẹ́lẹ́mú fílẹ̀ ǹjẹ́ mẹ́ni tó jò kan táyà mọ́tò wọ́n ní al-muflis minna man la dinara lahu wala dirham aw man la dirhama lahu wala mata ẹni tí ó lówó ní ní muflis lọ́dọ̀ wa òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní rárá al-muflis olóyè tó ṣe pé ya'ti yawm al-qiyamati bi salatin wa siyamin wa zakatin ẹni tó ṣe pé tó bá jẹ́ ń gbé al-qiyama yóò dé pẹ̀lú ohun tó kí àwẹ̀ tó gbà zakato yọ ṣùgbọ́n kàn jẹ́ wípé ṣàtàmà ara ó ti bọ́ ẹni yìí wàkọ́dáfà áádá ó àkíyèsí ẹni ẹni yìí kó ṣe zìnà wà ákàlámàlà áádá ó jowó ẹni yìí that is owó tí ó kì jẹ pé ẹ̀sìn Islam ẹ̀sìn ètò ni kí la fẹ́ ló ń bi eléyìí òní wípé ẹni tí wọ́n fún ní ẹ̀tọ́ tó ju tiẹ̀ lọ kó mọ́ wo wípé oúnjẹ oúnjẹ náà nù bàtà ti pin tó fẹ́vọ̀ mi àpò fẹ́vọ̀ ẹ̀ o ẹrù náà gbélé ẹ lọ́wọ́ ẹrù náà gbélé ẹ lọ́wọ́ torí pé n tó jẹ́ ẹ̀tọ́ rẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala ti sọ nínú alukur'an ní tí yóò sí ìrújú ń bẹ ṣùgbọ́n tẹ́ni tó ní bá ní mo yọ̀ǹda kéèsì ọ̀tọ̀ nìyíwò so bẹ́ẹ̀ náà ni kéèsì ilé ìtàn tírìtì yìí tá a bá ń bẹ pẹ̀lú àwọn èèyàn tí wọ́n rárá àwọn olè gbà bó ni wọn nìkan ṣe múlù nǹkan báyìí ẹ̀ ṣì ló gbaná ló jẹ lówó ẹ̀ kìnnìkan kankan mọ́ra tí òfin ìlú ò tún sọpọ́ tiẹ̀ yóò jẹ́ iṣu so irú situation bẹ́ẹ̀ kí ni kéèyàn ṣe ṣe kéèyàn sọ yí pé òfin tọ́lọ́wọ́n bá dá lẹ́jọ́ nìyẹn bàbá para wa lórí apara wa rárá èèyàn á ṣe sùúrù ni ṣùgbọ́n ọlọ́wọ́n bó tún ẹjọ́ yẹn dá tó bá dẹjọ́ gbẹdẹ kíyàmá ṣùgbọ́n tí ẹni yìí tó bá ti jáde láyé ni tó fi kalẹ̀ kò bá jẹ àwọn èèyàn lówó àní sọ pé torí wípé dúkìá yìí àwa la ta fún ó dẹ̀ ṣe tuntun ẹ àti ìgbowó kankan lọ́wọ́ ẹ kálá fẹ́ gbà lọ́wọ́ ẹ rárá àlèmú dúkìá ẹ mọ ní tó fi kalẹ̀ ó ti di ti àwọn ọmọ tí ó fi kalẹ̀ ṣùgbọ́n dandan ni kí àwọn ọmọ tó bí kalẹ̀ kí wọ́n san gbèsè yẹn nínú dúkìá tí ó fi kalẹ̀ wọ́n san gbèsè yẹn nínú dúkìá tó ṣùgbọ́n ṣé dúkìá yẹn gangan ni ó mú rárá dúkìá yẹn gangan ti di tàwọn ọmọ tó fi kalẹ̀ àbí àwọn tí wọ́n jogun rẹ̀ tí ó so èyí tá n discuss lẹni tó ń bẹ láyé tó dẹ̀ go bankrupt so ojú tí ẹ̀sìn tí ó fi wò eléyìí so anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ní man adraka malahu bi aynihi inda rajulin aw insanin qad aflas ẹni tó bá rí dúkìá rẹ̀ gangan torí lọ́dọ̀ èèyàn kan tó ṣe wípé ó ti wà bankrupt fáwọn àhàkóbi yìí mi ń gẹ̀yìrì Who wà more rightful sí ju any other person lọ ó wà more to see ju any other person lọ ṣùgbọ́n pẹ̀lú àwọn májẹ̀mú tí adarúkọ yẹn torí pé ó nílẹ̀ inú àwọn hadithi mi nínú sunan abi ni bakana náà sun ibn majah àtàwọn tíra hadithi mi bí anabi muhammad sallallahu alaihi wa sallam ní lópin ìgbà tí ó bá ti gba part payment ni àti lópin ìgbà tí ó bá ti kí n ṣe pé nǹkan yìí ó jẹ́ nǹkan tí ẹnìyẹn ti lò ní lílò tí a lè sọ wípé ẹni tó tà fún ọmọ ni sòtórí pé tó wáyé pé ó ti lò náà ní lílò tí ó ṣe kínní kò ní pé ẹni tí ó ta nǹkan fún ọmọ torí pé ẹnìyẹn ó ti lùsì gan torí náà ní situation bẹ́ẹ̀ yóò join àwọn other people láti gba gbèsè tán bá ta nǹkan yẹn iye tó bá ká nínú gbèsè tí ó jẹ́ sílẹ̀ jẹ́ nǹkan tó pàtàkì púpọ̀ náà ẹlòmíì ó lè máa ṣe àwọn nǹkan tí wọ́n ń pè ní higher purchase nísìnyí kí la ń pè ní higher purchase òun náà ni nǹkan tí wọ́n pa nǹkan méjì papọ̀ sínú ẹyọ kan higher àti purchase higher òun ni pé ó máa treat ẹni ẹbí ẹni kó rẹ́ǹtì ẹ lọ́wọ́ òun ni purchase ó ní pé yóò tìrìtì ẹ̀bí ẹni pé ó ra lọ́wọ́ ọ̀hún méjèèjì dẹ̀ ní ó ní tó so mọ́ tá a bá aya nǹkan àǹfààní ẹ̀ ní aya ko ń ṣe nǹkan yẹn gangan alẹ́ take possession nǹkan yẹn nísìnyí tí n bá àyà taxi lọ́dọ̀ èèyàn kan abi kí ni mo àyà ọkọ̀ kan abi awon bíi tẹ́ǹtì nǹkan kan la àyà àǹfààní la àyà so a le sọ wípé àwa la ní nǹkan ta àyà yẹn ṣùgbọ́n tá bá la purchase ọkọ̀ àwa la ní so wọ́n wá gbé méjì papọ̀ wọ́n ní àyà purchase. that is ààyè fún ẹni o at the same time àtúntà fún ẹni so contradiction ni kìíní yẹn ààyè fún ẹni that is àǹfààní ẹ ló o at the same time ìwọ ló tún ní náà tẹ́wá náà ló lè àǹfààní ẹ tí nǹkan bá bàjẹ́ tí ó ń ṣe pé wà negligent ẹni tó ní nǹkan gangan ni ó tún ṣe then tẹ́wá ní ó purchase ẹ ní ó túmọ̀ sí wípé tí nǹkan bá bàjẹ́ òun ni ó tún ṣe torí pé òun ló ní gangan ó dẹ̀ ní right láti ta ó ní right láti bùnyàn torí pé tó bá ní nǹkan ó lè ṣe bó ṣe wù ṣùgbọ́n a sọ fún pé ń kò lè ta torí pé kí ni o ayẹ ni àǹfààní ẹ̀ lónìí so tó bá tún wá bàjẹ́ ìwọ ni wà á tún ṣe kí ni olóògbé tún ṣe sóhun lónìí ni àwọn tí wọ́n gbé kí ní ẹ̀ kalẹ̀ ń lo ìbò ń gbà tán gbé kalẹ̀ wọ́n wo pé ọ̀nà tí àwọn lè fi di owó àwọn mọ́lẹ̀ torí pé wọ́n rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tábà rẹ́ǹtì nǹkan lọ́wọ́ àwọn ọmọ ń lo ńlòkulò so ní tó wọn padà result ni pé àwọn làwọn lose àwọn àwọn òpó kìkà ń fẹ́ kan kó fi kún yí pé kí ni o ayẹ ni ṣùgbọ́n tó bá ti dàsìkò báyìí ni yóò di titi ẹ so that ẹni yẹn ó lè lo nǹkan yẹn dáadáa ṣùgbọ́n wọn wò torí pé àwọn kẹfẹ́rí ni wọ́n mọ nǹkan kan so ṣùgbọ́n mùsùlùmí yóò mọ kí ni tó so mọ́ nǹkan tá a bá aya kí ni tó so mọ́ nǹkan tá a bá purchase kí la fẹ́ lo ń bi òun ni pé yàn kan ló ń gbé ọkọ̀ kalẹ̀ fún ẹni tó ṣe yí pé ó fẹ́ gba lọ́wọ́ rẹ̀ ní higher purchase ìyẹn náà máa sanwó díẹ̀díẹ̀ a wá sọ fún wípé tí ó bá sanwó di àsìkò báyìí tí ó bá lówó òun san òun á gba ọkọ̀ padà òun á gba ọkọ̀ lọ́wọ́ rẹ̀ padà tó bá wá gbọ́kọ̀ yẹn lọ́wọ́ rẹ̀ padà gbogbo owó tí ẹni yẹn ti san ó ti lọ nìyẹn ó ti lọ nìyẹn ṣùgbọ́n àyẹ̀kó ti sanwó yẹn bí a one million ló pè ó ti san nine hundred níbẹ̀ hundred thousand ló kù tẹ́ni yóò balance yẹn yóò gbọ́ ọkọ̀ ẹ lọ́wọ́ rẹ̀ padà àbí yóò gba jẹrẹtọ yẹn lọ́wọ́ rẹ̀ padà àbí yóò gba márùwá yẹn àbọ̀kadà yẹn yóò gba lọ́wọ́ padà yóò tún wá lọ tà á fún ẹlòmíì so gbogbo owó tí yẹn ti san ó kàn sanwó dànù ni so eléyìí àbòsí ni irú situation bẹ́ẹ̀ tí yẹn lè ṣe tí ò bá lè ṣe sùúrù fún ẹni tó jẹ lówó mọ́ òun wípé tó wá gba ọkọ̀ yẹn lọ́wọ́ rẹ̀ tó bá gba ọkọ̀ yẹn lọ́wọ́ rẹ̀ torí pé nínú islam wọ́n lè dájọ́ yí pé kó gba ọkọ̀ yẹn ṣùgbọ́n tó bá gbà yóò ta tó bá ta owó tó jẹ́ ní òyìnbó ń ìyókù yókù fún torí pé kí ni agreement one million lẹ́jọ́ ojú rẹ̀ ti san bí nine hundred níbẹ̀ so hundred thousand tó kù nìyí ìyẹn ò túmọ̀ sí pé ká gba mọ́tò ta lè rí ta ní nǹkan bí six hundred àbí five hundred lọ́wọ́ ẹ̀ nìyẹn torí pé kò rí hundred thousand fún wa táwọn náà bá fi ìpáyọ̀ ọlọ́wọ́ bá sí ní tá a ṣe ni pé ká gbà á ká ta bó ṣe five hundred labari mọ́tò yẹn ta padà bí four hundred ní hundred thousand tó kù tí ó balance wa yẹn ka yọ bẹ́ẹ̀ gba three hundred thousand lélẹ́yìí eléyìí ni tí a lè pè ní déédéé ṣùgbọ́n ká gbà ká wo wípé asọ́di tálíkà pátápátá eléyìí ẹ̀sìn Islam ò fọwọ́ sí so bóyá air purchase ni wọ́n ń pè é àbí credit sale ni wọ́n ń pè é èyí tó wá wò kí wọ́n máa lù ú bẹ́ẹ̀ wọn sábà máa ṣe irú àwọn nǹkan báyìí nínú rẹ̀ tó ṣe pé islam ò dẹ̀ faramọ́ wọn la fi ń sọ fún wa ó pàtàkì púpọ̀ gbogbo ẹni tí ó wá fẹ́ ṣe òwò ó gbọ́dọ̀ mọ kí ni òun ó ṣe tóun èrò ju rẹ ọlọ́run ọba kí lòun lè ṣe àbí kí ni nǹkan tóun lè kó sí ṣé ó mú ìbínú ọlọ́run ọba wá ọmọ ọ̀rọ̀dà láwọn a máa sọ fún àwọn èèyàn nígbà tí ó jẹ́ olórí a ní láàyè ìlànà kọ̀tàfà kọ́ha ẹni tó bá fẹ́ tajà ń bíbà yìí o àgbófẹ́ rajà kó mọ̀ ń pọ̀ ìdájọ́ ẹ̀sìn wà ilá tí ò bá ṣe léyìn inú ẹgbà wa mi òní yóò jẹ rìbá ṣùgbọ́n kókó bẹ̀rẹ̀ wípé láyé bí fi sókè ńlá máa ń kọ́ tafọ́ká àfìdí ìyẹn kó gbọ́ ló ń fi wá ṣe kátàkárà nú ọjà wa yìí àfẹni tó máa ń òfin ẹ̀sìn gbogbo nǹkan tó bá fẹ́ ṣe agbọ̀rọ̀ pé ẹ̀kọ́ ń pẹ́ ẹ̀ mo ni lọ́kọ́ bó ni ọkùnrin àtobìnrin ṣe ń bára wọn lò kí ni ẹ̀tọ́ obìnrin kí ni ẹ̀tọ́ ọkùnrin ìwọ obìnrin náà gbọ́dọ̀ kọ́ eléyìí islam nìyí so mo fẹ́ ṣe anything lọ́mọ ń pa ẹ̀sìn mo fẹ́ mọ kírun wà á kọ́mọ́ ṣe ń kírun ni mo fẹ́ ṣe ájì kò ń ṣe tourism ó kọ́mọ́ ṣe ń ṣe ájì so eléyìí ni seriousness lọ́dọ̀ mùsùlùmí gbogbo táwọn fẹ́ ṣe agbọ́dọ̀ kọ́ bó o náà ṣe ń ṣe é so abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala èyí tí a bára wa sọ iná kọlọmọ kojú kó wúlò fún ẹnì kọ̀ọ̀kan wa ibi tí ẹnì kọ̀ọ̀kan wa kù sí abẹ́lẹ́wọ̀n subhanahu wa ta'ala kò ṣe àtúnṣe wa وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك